ètò bàbá tó ṣì ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yọlá yìí bàbá Ọ̀sẹ̀kẹ̀ Àtàbàtúbú abẹ́rẹ́ orin Àtàbàtúbú the great àwọn tí mo gbà lálejò lórí ètò tòní àwọn bàbá àtọmọ tí púpọ̀ yín ti mọ̀ bí ẹni mọ̀ olórí Orísun tẹlifíṣàn adẹ́rìnpọ̀ṣọ́nù ni wọ́n Abíọ́dún Ọláyíwọlá bàbá Gbàfídà àti Adétúnjí Adéwuyì gbàfídà ọmọ wọn mo gbà lálejò ẹ mọ̀ kú kalẹ̀ bóò ni yan kí mo gún lẹ́rìn kan níṣẹ́ gbádùn ẹ̀. ó lọ gerege. gerege kọkọrọ mọ lọ gerege. kò ní kókó kò ní kókó adigun ẹlẹ́wọ̀n lọ. kò lẹ́mọ rárá. ṣé ẹ ti lọ sí òde eré kankan rí tó jẹ́ pé ẹ gbìyànjú àti pa wọ́n lẹ́rìn tí wọ́n rẹ́rìn. àkàìmọye àkàìmọye tá a lọ. tí ẹ gbìyànjú pé kí n rẹ́rìn. tí wọ́n dẹ̀ rẹ́rìn. tí wọ́n rẹ́rìn. à à ní sí gbọ́ tá a gbìyànjú kan rẹ́rìn tán dẹ̀ rẹ́rìn. Mm. Ah, ṣó wá ṣá. tó wá bá bíi pé ká máa lẹ pure water mọ́ eh, yàn. àárí irú ẹ̀ á sì ní rí. ọlọ́run ò jẹ́. láàárín ìṣẹ́jú kan sí méjì ẹ pa mí lẹ́rìn mo fẹ́ rẹ́rìn. <laughs> ibi gbogbo ńlá ti lè ra fóònù tá à ń lò tá a bá máa ra fóònù tó máa wà òkè tí ò ní fún wa ń wàhálà á lọ sí ibi tí wọ́n ilé iṣẹ́ fóònù káàkiri kí n má dárúkọ iléeṣẹ́ kó má dàbí ìpolówó àìrówó lọ sí iléeṣẹ́ tí wọ́n ti ń ta fóònù náà ló gbé mi dé lu Òṣòdì ẹ̀rìn kí bá dé Òṣòdì oríṣiríṣi nǹkan wà ń bẹ̀ mọ́kọ lọ́sàn-án síbi tí wọ́n ti ń ta fóònù lórí tébù àwọn ọmọ Ìgbò bí mo ṣe dórí tébù àwọn ọmọ Ìgbò yẹn oríṣiríṣi fóònù ló wà ń bẹ̀ ìkan wà láàárín iwájú ẹ̀ gíláàsì ni ẹ̀yìn ẹ̀ gíláàsì ni ah ó rẹwà pọ̀ ọmọ Ìgbò amod bridge phone ó ní fifteen thousand mo ní ṣíọ̀ mo ká fifteen thousand five hundred fún torí pé inú mi dùn mo ṣe kó fún báyìí ló fún mi ń fún ló fún mi ń ṣáájà meanwhile àti tuntun àtàlòkù fóònù téèyàn bá rà níta tẹ́ ẹ bá délé tẹ́ ẹ bá ṣáàjì ẹ̀ tó bá fù ọ máa fún yín ní hundred percent back láàárín ìṣẹ́jú márùn-ún tí mo délé tí mo ṣáàjì fóònù tí mo ra lóṣòdì lọ́wọ́ ọmọ Ìgbò ah díẹ̀ nínú àwọn ọmọ Ìgbò lóṣòdì láríjọba ọ̀run wọ by the time tí mo ṣáàjì fóònù báyìí mo á lọ ṣeré ìṣẹ́jú márùn-ún ẹ̀mí mi wá sọ pé ah lọ́wọ́ iye percent tó ti wà lórí fóònù tó tó ń ṣáàjì yìí o nígbà tí mo débẹ̀ mo kọ tápù bọ́tìnì ẹ̀gbẹ́ yẹn díẹ̀ tí mo rí iye percent tó wà bẹ́ẹ̀ mo kọ rí one hundred and twenty percent mo fọ́ twenty percent kẹ̀ mi ìrírú ẹ̀ rí hundred percent ni mo máa rí ẹbí mi kejì sọ pé kò tí ì fún lóṣù ẹ̀wọ̀n pé sódì ló ra fóònù yìí ẹ̀rọ ọ̀dà ẹ̀jẹ̀ ní tún jẹ́gun mọ́ ṣáàjì lọ kó ṣáàjì extra sí ti máa padà percent tó wà bẹ́ẹ̀ mo rí two hundred and forty. èmi àmọ́ tí mo yẹ pé ikú tó ń pa ojú bẹ́ẹ̀ ni èwe pa fún ni mo kàn yọ chájà kúrò ní fóònù ni meanwhile gbogbo àwọn tá a ti lo fóònù kan rí tó bá yẹ nípa afẹ́ tẹ̀ mi ní dárúkọ orúkọ fóònù yẹn kọ́ mọ́ dàbí ìpolówó ẹ máa gbọ́ tírín tìǹtìǹ tírín tìǹtìǹ ẹ̀rọ kan tó tíìkì kan tírín bíi pé hiv ń bàjá aláṣẹ kan ara ẹ bẹ̀rẹ̀ sí ni máa lo fóònù ringington tẹ́mi bá lórí fóònù mi ó yàtọ̀ sí yẹn pẹ̀lú tẹ́ǹtì mo gbọ́ wálé àtàbàtúbú mo kàn gbọ́ fóònù tèmi tó kígbe tó wí pé mi ni ayé o kò sẹ́ni tí ò lé mi o mo ló ti mìmí ẹ̀yà ara lé odidi oṣù mẹ́ta àtọdún méjì ni mìmí ayé fi mìmí tọ́nà sọ́bẹ̀ mo lò ẹ̀ kó sànù wa. àwọn èsì gbogbo ẹni bá fẹ́ ra fóònù torí ọlọ́run fóònù kọ̀ǹtàtọ̀ rẹ ẹ máa dá owó fún wa kí wọ́n bá yẹn ra fóònù kí wọ́n supply fóònù ó tàbí ká wá ròyìn èèyàn ó yẹ ká bá bẹ́ẹ̀ ẹ bàbá gbàfídà ipò ò ní pè yín ẹ̀rín lẹ̀ ń dá pa àwọn ènìyàn ẹ̀ ní padà wá pa wọ́n lẹ́kún lágbára lọ́wọ́ ọlọ́run bá mi dùn mọ́lẹ̀. ẹ jẹ́ wá wò ó ẹ̀ ń ṣe kinní ọ̀hún bíi skit bíi àwọn eré àpilẹ̀ṣe oníṣẹ́jú kúkúrú tẹ́ ń ṣe lórí Orísun tẹlifíṣàn táyé fi mọ̀ yín ìjẹ́ ẹni lọ́kàn láti ṣe alámì fàágùn ẹ̀ tó máa di nǹkan tí wọ́n máa gbádùn ju bí wọ́n ti ń gbádùn ẹ̀ tẹ́lẹ̀ lọ. ah gbàmíra mọ́ bínú ntí mo ìbéèrè yìí ó jẹ́ ntí a ti ń gbàdúrà tá a dẹ̀ ti gba biribiri tá a mọ̀ láàrin ara wa àtàbàtúbú làákàyè yín ò ní parẹ́. bá mi ọlọ. ẹ sún wa síbire orí ọ̀fẹ́ ńlá rèé láti lè jẹ́ kí ọ̀gá wa pátápátá olùdarí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó fi já sí nsimbido tó fi já sí area ten tó fi máa máa lọ sókè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo fi àkókò yìí bẹ́ẹ̀ yín sà ẹ sà mo fi jésù tó ní kristi bẹ̀yìn ẹ fún wa lórí ọ̀fẹ́ ká bóyá ẹ kàn fún wa lórí ọ̀fẹ́ kẹ́ ẹ fi dán wa wò ká wá ya soap kó wá jẹ́ kọ́mẹ́dì ó wù wá ó wù wá ara ń gbénu wa àríbi tá a ti fẹ́ dà ni ẹ̀yin ará ilé ẹ gba kristi tó ní jésù mu tó ní nínú ẹ gbàgbọ́ nù mí à ní disap à ní fojú sim card yín gbolẹ̀ tó a kàn máa ṣe bíi soap ṣé àwọn pé film soap wà ẹ yẹ kí film á dáa fún yín á dá fún yín àtàbàtú lọ́kàn ó wà ní n tó wà ní ẹ̀yìn ọkàn wa nìyẹn orí ọ̀fẹ́ fún ọdún twenty twenty àbí láwọn ọdún tó pọ̀ tó ń bọ̀ lẹ́yìn. kó máa lọ bẹ́ẹ̀ láti ọdún ìsín lọ tí bàbá wa ọ̀gbẹ́ni Fẹ́mi Adéríbigbé bẹ́ẹ̀ mo mọ̀ pé wọ́n ń gbọ́ wa báyìí kí wọ́n bá wa stamp ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n lù ló ń tẹ̀. tọ ẹ ẹni wíwé ń tiwa mm. àṣẹ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run bá ti máa ń jẹ́ jẹ́ ó ṣeé ṣe yóò jẹ́ ó ṣeé ṣe èròǹgbà ayọ̀ yín ọlọ́run bá a bá wa tì lẹ́yìn àádùn àpò àjù báyìí lọ lágbára ọlọ́run gbàfídà ìjẹ́ ẹ ti fìgbà kan wò rí wípé kí tiẹ̀ ṣe tó pé mo ti ń pè ní dádì pé ń pè ní dádì nínú skit wa ọ̀gbẹ́ni wa lọ́ọ́ ṣẹlẹ̀ gan ah, ah, kí ni kí tiẹ̀ ní gan ṣé ó ti ṣẹlẹ̀ rí báyọ̀ ń ṣe nǹkan kan tẹ wá wò pé ìrìn ah, ojú ẹgbẹ́ náà ṣáà ní wáyé wá ní ètò láti ń pè ní dádì nínú fíìmù ṣé ó ṣẹlẹ̀ rí. ẹ kò ṣẹlẹ̀ rí ìdí tí mo fi sọ pé kò ṣẹlẹ̀ rí náà ni wípé Eh, bíbélì náà sọ ó sọ wípé ǹjẹ́ ènìyàn méjì a lè rìn pọ̀ bí. kọ́kọ́ wo lẹ kọ́kọ́ ṣe tó jẹ́ kẹwàá di gbajúgbajà lórí amóhùnmáwòrán Orísun. Eh, eh, èyí tá a kọ́kọ́ ṣe ní skit yẹn lọ́dún náà lọ́hùn tó ilẹ̀ ta sí díẹ̀ fáwọn olólùfẹ́ wa tó ń tẹ̀lé wa òun náà ni ibi tí gbafídà ti tọ̀ lé tó wá tọ̀ lé nínú skit yẹn tí mo wá ń ba wípé ah ẹ mo ti kiri ìwà ọmọ yìí ń lọ yìí pé ọba jẹun lálẹ́ o ìwọ̀n bá ní o máa mu omi tó ń mu yìí omi tó ń mu ló fa orí ibú ìtọ̀ tó tọ̀ lé fún tó wá ṣe lónìí wọ́n wàá jọ ọ lójú lọ́dún náà lọ́mọ wa ni ókè o ṣé wàá rí ọmọ lọ tí ń bẹ́ẹ̀ mẹ́rin ìwọ lọ gbé wá ọmọ odó ìyá odó tó mẹ́mẹ́ gbé wá lónìí ló máa fọwọ́ ẹ̀ ló máa tọwọ́ gbogbo ìbàjẹ́ ìbọlẹ̀ gbogbo tí máa ní kó ṣe gbogbo tí máa ti ń ṣe òun ni kó máa ṣe wọ́n kàn ní kó gbé òkúta ọmọ lọ bó ṣe kì í mọ́lẹ̀ lèmi náà gbé ìyá odó wọn ni gbogbo tí n bá ní kó ṣe òun náà ní kó ṣe láyé ẹ òun ò ní tán lé mọ́ mo kọ̀ na ọ̀yà odó òkè pé ìwọ náà na ọmọ lọ sókè kúnlẹ̀ la bá kúnlẹ̀ bó bí wọ́n yẹn ń kúrú mò ń ga mo ní kó máa ṣe bẹ́ẹ̀ fún mi nígbà tí máa wo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ máa ń pẹ́ àṣìbáwá gangan ni <laughs> iye rẹ̀ rá iye rẹ̀ ra. ìyá odó lẹ́yìn gbé. Hmm, hmm, ọmọ ọgbọ́n wọn lọ́ngbà náà ẹ̀hún ló ṣẹ̀ kí ló kàn mí tí mo tún wá máa jìyà punishment ìtọ̀ ṣáájú ọ̀tọ̀ lé ni. ẹnìkan orí bàbá yìí ti gbálẹ̀ lóòótọ́ báyìí bẹ̀rẹ̀ sí ní rí fáǹsì lọ ní iléeṣẹ́ Orísun TV. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣìṣe ẹ ti á bẹ̀rẹ̀ báyìí n tá àfi ní rí yín mọ́ Ọlọ́run bọ̀ níjẹ́ ó ṣẹlẹ̀. ẹjẹ́ bàbá yìí ti mú gẹ́gẹ́ bí iṣẹ́ ó ti di ohun tí ayé ń gbà lọ́kọ̀ọ̀kan ìjejì àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìjẹ́ ẹ ní àfojúsùn kankan pé bẹ́ẹ̀ ṣe ń ba lọ yìí. aláfojúsùn o àfojúsùn dáadáa tó jinlẹ̀ gan. ẹ ṣá o. nínú àfojúsùn táwọn á ní gẹ́gẹ́ bí ọjọ́ ọ̀la hmm. n tá a dà àbí tó wù á dà hmm. àbí tẹ́ mí nǹkan nù ọ hmm. náà ni pé kọ́lọ́run kó jọ kó máa bá wa gbé ọwọ́ tẹlifíṣàn iléeṣẹ́ Orísun tẹlifíṣàn kó máa gbé ọwọ́ yìí sókè lára àwọn ìpinnu wa fọ́jọ́ ọ̀la náà ni pé ká di ọ̀kan lára ìlú mọ̀ọ́ká eléré sinimá. eléré sinimá kì í hmm. ṣe pé ẹ ti ń ṣe tẹ́lẹ̀kẹ́ tó rí pé ẹ pàdé ẹ méjèèjì. àì àì tí ì máa ṣe iléeṣẹ́ Orísun náà lẹ ti bẹ̀rẹ̀ iléeṣẹ́ Orísun lẹ ti pilẹ̀ mm. níbi tá a bá dé ìrètí e, e, sì wà lọ́la yóò ju báyìí lọ agbára Ọlọ́run ẹ jẹ́ padà sọ́dọ̀ ti tọ̀dọ̀ yín ẹ̀yin Gbàfídà ọmọ bàbá Gbàfídà ẹ̀yin tí kó tó di pé ẹ pàdé wọn iṣẹ́ wo lẹ́yìn ṣe kó tó di pé ẹ yan iṣẹ́ kàmádẹ́rìn-pọ̀ṣónú pé ẹ yàn láàyò. iṣẹ́ tí mò ń ṣe nígbà yẹn mo máa ń ṣe business mm, kátàkárà bẹ́ẹ̀ ni kátàkárà mo dẹ̀ tún máa ń ṣe manager olórin lẹ́yìn olórin kan tí mo forúkọ bò láṣìírí. ẹ dárúkọ wọn. ibẹ̀ náà láti pàdé ẹyẹlé ògo nígbà yí ẹ lọ́hùn. wọn sì nílé ayé mọ́ báyìí. wọ́n ń bẹ wọ́n ń bẹ ọlọ́run ọlọ́run dá wọn sí wọ́n ń bẹ. wọ́n wà láàyè. bẹ́ẹ̀ ni wọ́n bẹ láàyè. ìgbà tẹ̀sán pé ńgbà ayé wọn ló yẹ kí n béèrè pé ṣé wọ́n sí ní ayé mọ́ ni ẹ̀pá ò ní lágbára ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ ṣáà máa fi ọkàn bá ètò ìbọ̀ tó lónìí bí wọn tiẹ̀ ṣe wá rántí mú fídà wá sórí ètò tòní ní mi lè sọ àmọ́ nígbà tí àwọn jẹ́ ọmọ Ìsẹ́yìn táwọn sì jẹ́ ọmọ Ògbónà ọmọ Ògbónà ìmọ̀ Òjèṣà lèmi ní tèmi ìjẹ́ kí mi la fún ọ lóyún Òjèṣà jẹ́ ìmọ̀ Òjèṣà àtọ́jú àlejò mẹ́kàn gbéraga ní àyẹ̀tọ́jú àlejò nílùú ríà tí n bá lọ tí n bá padà dé àtẹ̀mí àti àwọn bàbá àtọmọ méjèèjì la sì jọ ń padà bọ̀ MC abẹ̀rẹ̀ bàbá gba fídà àti gba fídà ọmọ wọn àjọ wà lórí ètò tòní ni ẹ ẹ mọ́ dìde o ètò yìí sì tẹ̀síwájú à ń bọ̀. do do do do do do do àfẹ̀rígi fèsì fèsì. èyí tí mo fẹ́ sọ nìyẹn. mo bá fún iná ìkúlẹ̀ bàbá àti bàbá àti kogi. láti kogi dodo mi dodo re do. <laughs> afẹ́ríkì fẹ́tẹ́ pé dodododododododo ní afẹ́ríkì Ibrahim Mustapha láti ìlú Kogi state lọ́hùn ìpínlẹ̀ Kogi ẹ ṣé tẹ̀bà àdásètò ìpọ̀ nípìn yín àtúbọ̀ máa rí yín bá. ẹ má bínú jàre olùkọ́ tó yẹ kó bá wa kó kọ́ wa gbà wá léwe bí a ṣe ń fi àmì sí ọ̀rọ̀ olùkọ́ náà ṣaláìsí lọ́dún náà náà ni ẹ̀yin ara ilé ẹ má bínú pé àfojú ah, yín gbolé. ojú padà ń payọ̀ sí orí ń dunnú orí ń dunnú ẹ̀yìn nítọ̀dọ̀ tí ẹja fi lè ka lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ mú béèrè kan nínú òbí. ọwọ́ àlàáfíà bíi ọwọ́. n tó bá wù yẹn fi mú. lórí <laughs> báyọ̀ kí ilé awo la wà o. <laughs> ká mú. ẹ mú kan ẹ mú kan ẹ mú kan ó pọ̀ nbẹ kan ẹrù pọ̀ ẹ mú kan àdúpẹ́ ẹ dé padà ẹ dé padà ẹ dé bẹ́ẹ̀ ti bá samsi abe bàbá àgbà vida alright ọtí ẹ ti wá dáa ní ìsìn owó ilẹ̀ parí tí ọ̀bà bá bọ̀ tí wọ́n ní <clears throat> ẹ parí òwe ni o òkè yìí ni ò jẹ́ ká rí tọ̀hún ẹ parí ẹ̀. bí yorùbá bá sọ pé òkè yìí ni ò jẹ́ ká rí tọ̀hún ẹ parí ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé. ìtumọ̀ kọ́ ẹ parí òwe òkè yìí ni ò jẹ́ arí tọ̀hún ó ní parí ìbẹ̀rẹ̀ lásán nù. òkè yìí ni ò jẹ́ arí tọ̀hún hmm. ohun tá à ń ṣe òun ló pọ̀ jù ẹ padà ní ìdìgbọ́wọ́lé àwọn wòlíì. ṣé mi ò tún gbà ní. Ah, ah, ẹ gbà jù. ok mi ò jẹ́ àrítọ̀ ẹ gbà o. n tà ń ṣe ló pọ̀ jù. tó bá dọjọ́ mi ok yìí ni ò jẹ́ àrítọ̀ ọ̀hún owó tí a kò gbọ́dọ̀ pa nílé àná ẹni ni. nítorí tẹ́ bá ní pé òkè yìí ni ò jẹ́ arítọ̀ ni ò jẹ́ ẹdọ́dọ̀ ni ò jẹ́ kí ẹni tó fún yín lódìdí ọmọ àjẹpá aláìní nǹkan ṣe lulú wẹ̀ so bá ní pé òkè yìí ni ò jẹ́ arítọ̀ ọ̀hún òwe téèyàn ò gbọdọ̀ pa nílé àná ẹni ní hmm. ìparí ẹni ẹ pàtẹ ọfà tó kó ètò àwọn hmm. ètò. tí àwọn èèyàn wá fẹ́ mọ̀ yín ju báyìí lọ ẹ jẹ́ fún yín ní orí ọ̀fẹ́ yìí láàrin ìṣẹ́jú díẹ̀ orúkọ yín lórí àwọn ẹ̀rọ alátagbà àwọn ẹ̀rọ ayélujára lórí Facebook kí lórúkọ yín. lórí Facebook ẹ lè tẹ̀lé mi Prince Abiodun Ọláyíwọlá Prince Abiodun Ọláyíwọlá ìyẹn lórí Facebook. Hmm, táyé bá ṣì wà ń bẹ̀ fún wọn twitter ńkọ́. ẹyẹ ẹbẹ ti kú. ẹyẹ ẹbẹ ti kú lórí instagram ńkọ́. instagram mm, lẹ́nu jẹ́ mẹ́ta yìí wọ́n fún mi mẹ́sẹ̀gì pé mi ò gbọ́dọ̀ farahàn lórí instagram. lórí instagram lórí facebook. lórí facebook yìí bó náà ṣe máa rí yín bẹ̀. ẹ prince gbafida. prince gbafida gbafida ẹ̀yin náà padà dọ́mọ ọba lórí instagram ọ̀tọ̀dọ̀ ti yín ńkọ́ ẹ ọfíṣíà gbàfídà. ọfíṣíà gbàfídà ìbúdọlá bẹ́ẹ̀ ni. tàbí gbàfídà ìbúdọlá bẹ́ẹ̀ ni. ìbúdọlá ẹ sí lórí twitter yẹ bí tọdọ tí náà ti kú. ẹ wọn ti gun ní nǹkan. ogun ní nǹkan tọ àwọn iléeṣẹ́ alálùbáríkà kan ní ká ń fi àwọn ẹ̀bùn bíi mélòó kan kí n fi fún yín iléeṣẹ́ iṣẹ́ àkókò naturals ló ní kí n fún yín ní ẹ̀bùn ọ̀ṣà àbúwẹ́ ní wọ́n ní kí àkúnwọ̀n ṣé bàbá ń ká fún àbí ọmọ ń ká gbélé lọ́wọ́. ẹ gbélé èmi wọn á gbé iléeṣẹ́ iṣẹ́ àkókò ẹ̀dúgbọ́ lọ́wọ́ iléeṣẹ́ kí àkókò naturals wọ́n ní. ẹ̀yin iléeṣẹ́ tẹ fún wa lẹ́bùn yìí iléeṣẹ́ iṣẹ́ àkókò naturals adúpẹ́ lọ́wọ́ yín o lágbára ọba mi òkè àgbà náà ní wọlé iṣẹ́ yín kẹ́ ẹ lè mọ̀ pé original ni nǹkan fún wa nǹkan dẹ̀ wọ́n bẹ̀ máa mú. kì í ṣe nǹkan kì í ṣe jẹ̀dí o ọṣẹ àbúwẹ ní ọṣẹ àbúwẹ ní ọ. nígbà mo rí natural mo èso jẹ̀dí jẹ̀dí tó yọ mí lẹ́nu ó kú òun bẹ́ẹ̀ bá ń tọ́jú èmi. iléeṣẹ́ png tún ní ká fi ẹ̀bùn lápàtàpàtà ìta yín lọ́rẹ̀ yín méjèèjì àwọn ló ń ṣe safeguard ti etí area kẹfì area fọṣọ káṣọ ọmọ kedere safeguard kí ẹ máa pa gbogbo àwọn kòkòrò bẹ́ẹ̀ ni ẹ fi wẹ̀. ẹ̀yin iléeṣẹ́ iléeṣẹ́ png png tẹ́ ẹ fún wa lẹ́bùn yìí mm. bí èmi bá rí ìpè láyé ah, ọlọ́run ẹ ti ń pa tírílíọ̀n látòní lọ tẹ́ fún alẹ́gùn ẹ mọ̀ pa jù bẹ́ẹ̀ lọ in Jesus name I pray. ẹ máa gbé méjèèjì sórí ibi tọ̀ ọmọ yẹn lọ́dún ẹ náà gbé ìkẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ gbé síbí ẹ jẹ́ kí wọ́n rí báyìí gbogbo ayé rí. àárín yorùbá ẹ̀ lọ lórí ètò tòní ẹ wo fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ṣe ìpolówó ọjà lọ́kọ̀ọ́jọ̀kan nọ́mbà tí ń lọ lójú amóhùnmáwòrán nìkẹ́ ẹ pè sí ẹ má gbàgbé mo sọ nípa abala kan ti sílẹ̀ lórí ètò tí mo pè ní abala káyémọ̀ káyémọ̀ gbogbo tẹ bá fẹ́ kí ayé mọ̀ ń pa yín pátápátá ẹ fẹ́ kíyàn kú ayẹyẹ ọjọ́ òbí tàbí bẹ́ẹ̀ lọ ẹ 0806 720 3937 0806 720 3937 àjọ dúnàdúrà àdẹ̀dá fún gbogbo wa lórí Instagram tèmi àti àbíyá tú eji ubiu àtàbàtúbù ni lórí Instagram ọláyínká babs yẹn ti kún lórí Facebook ó ti kún àmọ́ ẹ tẹ̀lé mi lórí àtàbàtúbù abẹ́rẹ́ orin lórí Facebook page mi ẹ wo àwọn méjèèjì bóyá orin náà máa padà kọ lórí ètò ni ò lẹ́yìn ètò yìí bóyá wọ́n máa ṣẹ̀fẹ̀ ni ó àti mọ̀ ṣùgbọ́n tẹ́ bá máa dijú tẹ́ bá máa là ní ìsìn àtẹ̀mí àti bàbá gbàfídà àtọmọ rẹ̀ gbàfídà lẹ́rìí lórí ìtàgé òru ẹ àwa ń bọ̀ o àṣetán àwa lọ ẹ kẹ́rù yẹn já lọ àbí ẹ mọ́ jà nǹkan mọ́ gbé kékeré òkè kọ́ mọ́ gbé méjèèjì hmm? orí ta ni ẹ̀yin méjèèjì bàbá àtọmọ lórí <laughs> ẹ̀ yẹ́ lọ.